Earth FM. What, what, what, 101. 101.1. ní báyìí tí aago mọ́kànlá òwúrọ̀ ti lò à ń tẹ̀síwájú lórí ètò alfik fidin pẹ̀lú ọ̀làdùnú bello. wàláhùn lẹ́dí ìlà ìlà ìlà hù. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn wípé àdìjọ kojúmọ́ abáríkà jùmọ́ àdìjọ káàbọ̀ sórí ètò yìí tí àyè tó wá tí a pè ní alifiko fìdín ọ̀làdùnní belo ló kọ́ mímọ́ bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ Sheikh ẹ tí wọ́n béèrè yìí pé tí èèyàn bá jẹ́ oníṣòwò tó jẹ́ pé ọlọ́ máa ń ra àwọn aṣọ tó máa ń ti òkè òkun wá ní àwọn ìlú tó súnmọ́ etí bodè ilẹ̀ wa tó wá jẹ́ pé níbi àwọn aṣọ òun níṣe ó ní àwọn máa ń ṣe àwọn alábàápàdé àwọn owó nínú rẹ̀ tó jẹ́ pé owó ilẹ̀ òkèèrè náà sì ni wọ́n ní owó àwọn aṣọ yìí ó sì ti ṣe bẹ́ẹ̀ ó ti fònà dé ọ̀dọ̀ titi wa ní tó jẹ́ pé àti sọ pé àwọn fẹ́ gorí omi kọjá lọ́ọ́ dá owó padà ó nira bákan bákan wọ́n ní nígbà tí irú eléyìí tó bá wáyé bẹ́ẹ̀ báwo ni àwọn ò ṣe ṣe láti dájú pé àwọn ṣe bẹ́ẹ̀ dá owó olówó òun padà léyìí tí àwọn bá níbi aṣọ táwọn rà wá táwọn fẹ́ máa tún ta eléyìí wọ́n jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ọ̀dà ẹ̀jẹ̀ndà dúró bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi. وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dájú àwọn tí wọ́n lo aṣọ bọ́sùkọ̀rọ̀ eléyìí tó jẹ́ pé àwọn kan ti lò rí kó tó di pé àwọn náà tún fẹ́ kó ránṣẹ́ fáwọn míì láti tún lò kò sí tàbí ṣùgbọ́n gẹ́gẹ́ bó ní bèrè ti ṣe sọ ọ̀pọ̀ ọ̀gbà náà máa ń bówó pàdé nínú àpò orú àwọn aṣọ wọ̀nyí àbá àwọn ṣòkòtò rẹ̀ àwọn owó yìí ń gbà míì wọ́n sì máa jẹ́ owó tó níye lórí kitikiti eléyìí tó ṣe pé ẹni tó ra òun bó bá tiẹ̀ ní òun fẹ́ dárú owó ta ló fẹ́ da padà fún nítorí pọ́wọ́ ẹni tó náà ti rà òun náà rà á ló òǹgà ọmọ talẹni tó bọ́ sọ̀hún fẹ́ni tí ó padà tuntun tà fẹ́ni tí ó rà bọ́ọ̀lù ti ṣe wá fẹ́ sọ pé ọ dá padà kálọ̀ bá dá fún wọn kò kọ rẹ̀ àtàdírẹ́sì àtìlú rẹ̀ hmm. ètò jà lábẹ́ òfin náà ni pé bá fi lè ra arú nǹkan bá téèyàn sì mọ̀ pé bóyá wọn máa ṣalábàápàdé owó nínú rẹ̀ hmm. gbọ́dọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀mí pé mo rà kí n lè bówó ń bẹ̀. Hmm. nítorí pé gbogbo ẹni tó bá rà pẹ̀lú ẹ̀mí pé òun fẹ́ bówó nínú rẹ̀ ọ bówó ń bẹ̀ kò bówó ń bẹ̀ owó tó bá pọ̀ àbí ọ̀pọ̀ haram ní tọ́ra. nítorí pé bí ìgbà tí ìyẹn fẹ́ ta tẹ́tẹ́ ni. so ìwọ́n fi wọ́n ti pè ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lélẹ̀ wọ́n fẹ́ fi gba ọgọ́rùn-ún dọ́là. yọ máa ṣe ojú kòkòrò ká pé pikin ah! lọ gbọ́gọ́rùn dọ́là ni hmm. ọgọ́rùn náírà ni ọgọ́rùn dọ́là ni ó sì níye tọ́jẹ́ tó hmm. tẹ́tẹ́ ni ẹ sì mọ̀ pé wọ́n yé ta tẹ́tẹ́ kí wọ́n jẹ́ gbogbo ìgbà hmm. wọ́n lè ta àtajẹ́ wọ́n lè ta àtàfìdírẹ́mi tó bọ́ bá ta àtajẹ́ ọ̀daràn bó o sì ta àtàfìdírẹ́mi ó tún dàgùn torí pé ẹ̀mí tẹ́tẹ́ ló fi ra sọ̀n. Hmm, torí ẹ ká má ṣe jẹ́ pa ara ru aṣọ bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí pa fẹ́ bá nǹkan kan pàdé ń bẹ̀ tàbá jẹ́ mùsùlùmí o tàbá wá bá nǹkan kan pàdé nínú rẹ̀ bàtà wàá rà sí ìsìnkú mi pa fẹ́ bá nǹkan kan pàdé ń bẹ̀ la fi rà á hmm. ẹni tá a bá pàdé ń bẹ̀ hùn yóò jẹ́ fún wa nígbà tí ti ṣe pàníyàn tiwa ni pé afẹ́ bá nǹkan kan bí owó pàdé ń bẹ̀ hmm. yàtọ̀ sí pé àwa láníyàn pa afẹ́ raṣọ afẹ́ ra ṣòkòtò hmm. àwa ṣe alábàápàdé owó nínú aṣọ àbí ṣòkòtò ìṣẹ́ hmm. tó burú ni. Jazakumullah khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six hello. Wàrígún Sálàmù Washington làwọn kan ibi ẹ ti ń pè. Ṣúpọ̀ ní sọ̀rọ̀ látàájú. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ẹni tó bá jẹ́ ọmọ àlè nínú ẹ̀sìn, hmm. táwọn kan ọmọ àlè nínú ẹ̀sìn, pé ẹ wá jóbìnrin, sọ́ọ́ pé tẹ̀mí ẹ bá ti wá dàgbà tó tó ṣèjà sí Márì. Ẹ̀rù ká ní ẹni tó lè ṣe tó lè dúró gẹ́gẹ́ bí wàá yìí fún ọmọ náà. Hmm àkọ́kọ́ ni pé gbẹ́bí ìbéèrè tẹ́ ṣe yóò jẹ́ pé bóyá nìkan ló ṣàlàyé fún yín hmm. pé bàbá yín o ó ti ó ti bí yín bàbá tó lòun bí yín ó ti bí yín àti ìyá tó lòun bí yín láì jẹ́ pé wọ́n so igi ni wọ́n fi lóyún yín hmm. so àmọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò sí bó ṣe fẹ́ mọ̀ tàn ìyá àti bàbá rẹ̀ hmm. tí ọmọ bá sì sọ pé wọ́n máa ṣèbéèrè gbogbo orú nǹkan báwọn ọ̀pọ̀lọpọ̀ gba ni wọ́n máa mú sọ̀nù dání mọ́tọ́lọ́ hmm. bá ní kí irú rẹ̀ kọ́ hàn sí ọmọ yẹn kọ́ lọ́mọ yìí pé wìláyà òun ti di wìláyà tó islamiyà ẹni tí ó fi lọ́kọ òun náà ní islam hmm. islam pẹ̀lú àwọn ẹni tó bá jẹ́ aṣojú fún tí wọ́n jẹ́ aláṣẹ olùdarí olùmọ̀ láwùjọ hmm. àwọn náà ni ó dúró gẹ́gẹ́ bíi wàlíì fún un àwọn èèyàn yá rẹ̀ wọ́n fa ọ̀rọ̀ rẹ̀ lé bóyá olùmọ̀ọ́ká tó bá wà ní agbègbè yẹn àbí imam wọ́n fà lé lọ́wọ́ pé ẹ bá ní fọmọ yìí lọ́kọ táwọn bá ti fi lọ́kọ àwọn wàá fi lọ́kọ lórúkọ islam tó máa ti ṣe bẹ́ẹ̀ ó ti parí. hello òtìjà zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábínú ẹ̀ lọ́wọ́ kọ yín o. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè. ọkùnrin sáàtì ọpọlọ ìjọba orúkọ mi ni ajá fúlẹ́rà àbúráyé ìṣẹ̀lẹ̀ ẹ̀ má ti yàtọ̀ àìdí láti kàjá. à ń gbọ́ yín ìbéèrè yín. ìbéèrè mi ni pé nípa tí ìṣe ìbéèrè lẹ́ẹ̀kan nípa pé téèyàn bá lówó nínú aṣọ àwa gbọ́ wípé bẹ́ẹ̀ bá lówó yẹn gangan wípé ṣe ìlú àkọ́wọ́ àtẹ́kùn yẹn gbọ́dọ̀ lọ fi owó yẹn jíṣẹ́ fún yẹn mẹ́ni tó lówó yẹn àmọ́ gbọ́dọ̀ lọ fi owó yẹn jíṣẹ́ fún pé a rí owó báyìí wọ́n wá ní tí wọ́n bá mẹ́ni tó lówó yẹn tí wọ́n lè pín fáwọn aláìní ṣé bẹ́ẹ̀ sẹ́ni tó ní kọ́ máa mú ni sẹ́ni tó rí nígbà tó ká ti sàlẹ̀ ọ̀rá lọ sí pé ìyá rówó yín sàlẹ̀ ọ̀rá nìsín ẹ fà mí sí dédé ibi tẹ́ ti rí láàrin ibi tẹ́ ti rí ṣé iwájú àtẹ̀yìn ibẹ̀ níbi tó ra nasẹ̀ díẹ̀ láàrin agbede mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ máa fi wẹ́ lọ àyíbá mọ̀ ọ́ tẹ́nìkan bá sọ owó nù láàrin àwọn àyè yìí kọ́dà kọ́kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí pẹ̀lú ògbọ́ ọlọ́run ẹ rí i pé àwọn èèyàn máa pè ẹni tó ń pè lódodo pówó ń sọnù àti ẹni tó fẹ́ dàbí ọgbọ́n tí ó fẹ́ gba owó òun nígbà àbòsí hmm. ọlọ́run ẹlẹ́dàá wa tó bá kádàrá pé kẹ́ni tó lówó yẹn pè ẹ rí i pé kò ní í sí nọ́mbà mu hmm. ó lè sọ pé ẹgbẹ̀rún kan lówó ẹ dákun ẹgbẹ̀rún kan ṣé igba igba náírà lówó ni àbẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta hmm. ẹ rí i pé kò ní í sí wí. so láàrin bó sí bo ni owó ti bọ́ lọ́wọ́ yín yóò sọ ah, níbo lẹ́ ń lọ ń gbà náà yóò sọ àjẹ́ ah, pé kàn sí mi bíbá ẹ wá gbowó yín. tẹ bá wá sí tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá ò ní ká rẹ́ni tó ní tó bá fi tó ọdún kan ìgbà náà ẹ̀sìn Islam ní owó yẹn di tiyín. kó tó tọ́dún kan ẹ lẹ́tọ̀ọ́ sáti náà ẹ lẹ́tọ̀ọ́ sáti fi ṣe sàrà. èèyàn sì ṣàsọ́ọ̀lẹ̀ fọ́mọ ẹbí àti ń bẹ hmm. ẹ rí oníkálukú ọmọ ìgbà tí kò pa kọ́lọ̀ ẹlẹ́dàá kó jẹ́ ká kúkú rè. tó ẹni tí ó rówó he báwọn yóò sàsọ́lẹ̀ owó yìí ò sínú owó tèmi ò báyìí báyìí a sì ti kọ nọ́mbà ẹnikẹ́ni tọ́lọ́mbà ní kó pè tọ́lọ́mbà ní kọjá pò ń lówó ń sọnù lọ́wọ́ rẹ̀ fi lè lọ́wọ́ hmm. tọ́dún kan bá pè fi ṣe sàrà ń gbà náà ẹ gbà aleykum salaam wa rahmatulah ọkọ níbi ọtí ń pẹ bá agbóhùn sókè o. ibrahim láti ìlú Ọ̀yọ́. ìbéèrè yín. ìbéèrè mi pé pàṣẹ ọgbẹ islam tako pé kí ọmọ mùsùlùmí méjì ọmọ àyẹn bí. ẹni tó bá yẹ pé ohun tó fa ojú ní ẹni tó bá yá ohun tó fa ìjà ni pé ọkàn nìkan ó parọ́ mọ́kàn pé ó bá yá òun ìsìlẹ̀. Hmm. òun ló fa ìjà tó yẹ ọyẹ jẹ́ ọyà. bẹ́ẹ̀ pé ẹni ẹni yẹn sì dúró lórí pé ó yàwó òun ṣe sùn mẹ́ wọn yàwó òun lájọṣepọ̀ tẹ́ni tí ó sì rí àríyá rẹ̀ kẹ hmm. bí dé ohun tó fi ṣe sùn mẹ́rin rí ṣùgbọ́n ó dúró lórí ẹni rẹ̀ ṣé ẹni yẹn bá kí mọ́ àbí bàbá kíra wọn ojú òní Islam ti wà nù. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ sun péyàn ṣe ní téèyàn ṣe tí wọ́n bá fi kàn yàn yóò dún yàn pàápàá jùlọ irú ẹ̀sùn làǹtìlanti eléyìí kẹ́nìkan sọ pé èèyàn bá ìyàwó òun ṣe ìranù hmm. tó sì jẹ́ pé èèyàn mọ̀ dájú títí dọ́dọ̀ lọ́n pé èèyàn ṣerú ẹ̀ ẹ hmm. máa bà yín lọ́kàn jẹ́ yóò mú nǹkan yóò mú kọjá yìí pé èèyàn nífẹ̀ẹ́ fojú rẹ̀ wo irú ẹni tí yóò parọ́ ọrú rẹ̀ mọ́ yẹn hmm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n yìí ṣàdédé fẹ̀sùn kàn yẹn àfi kó jẹ́ pé èèyàn gangan fúnra rẹ̀ èèyàn hùwà tó tọ́ka sí pé tán máa fi irú ẹ̀sùn bẹ́ẹ̀ kàn yàn so ó súnmọ́ kọjá bẹ́ẹ̀ bóò nìyẹn náà ṣe ń ṣe pẹ̀lú obìnrin olóbìnrin hmm. bóò ní ìwọléwọ̀de yẹn ṣe rí sí ìyàwó níyàwó tó ara tí Islam ń kọ́ wa nu ẹ má rìn níbi tí wọ́n ti máa fi ẹ̀sùn kẹsùn tí wọ́n fi máa fi kàn yín hmm. nítorí tẹ́ bá ti rìn níbi tí wọ́n ti lè fi ìlọ́kulọ̀ lọ̀ yín ẹ jẹ́ ẹni tó ṣe pọ́ rọra rẹ̀ náà láti jẹ́ ẹni tí ó rárá gba ẹ̀sùn kẹsùn. Hmm. torí ẹ̀ ara àǹfààní tó bá yẹ pé wọ́n ń lò fi ọlọ́run láwùjọ nù irú ọkọ obìnrin tó ní ẹ báyàwó ń ṣe ìranu yẹn hmm. yóò pè yín lẹ́jọ́ tó bá pè yín lẹ́jọ́ ilé ẹjọ́ ṣẹ̀ríyà yóò ní kó mẹ́lẹ́rìí mẹ́rin wá hmm. lórí pé òdodo ni ẹ bá ìyàwó rẹ̀ ní àjọṣepọ̀ tí ó bá wá rẹ́lẹ́rìí mẹ́rin mú wá òun jẹ ọgọrin ẹgba ẹnu pé nígbà tí yẹn bá jẹ gba eighty hmm. <laughs> lórí ntọ́sọ tí ò lámàdájú ń pa rẹ̀ hmm. á ó dájú ọ̀sán hmm. tó bá ti wá ṣẹlẹ̀ báwọn ẹ rí i pé ìrẹ́pọ̀ pọ̀ wa máa fi ẹ̀sùn kàyà láì jẹ́ pé alẹ́rìí tó múnádóko. ṣe rí náà nílùú ọ̀yọ́ tẹ wàá mẹ́yẹn tó bá bẹ́ẹ̀ lọ́rọ́ ti ṣẹlẹ̀ ẹ ra àwọn olùmọ̀ Islam tán lè bá yín dá sí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá yín pẹ̀tù sáwọ̀ tí wọ́n rọ igun kínní àti lẹ́kejì tí ìjọba ẹ̀yà yín nínú ẹ̀sìn Islam tí òfin ní mẹ́hẹ̀ tí àyànra ẹni lódì tí òfin ní ráàyè jókòó láàrin ọlọ́run kó má da àárín wa àtàwọn ọmọ ìyá wa mùsùlùmí rú. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. gómìnà àgbẹ̀tù láti iléṣà. láti iléṣà ìbéèrè yín. nàìjíríà ni pé tẹ́gbẹ̀rẹ̀ lọ́wọ́ ṣẹ́kọ̀ wa pé ẹ̀jẹ̀ kí bàbá yẹn bá jẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbègbè kan hmm. tó sì jẹ́ wípé wọ́n ti sọ láti fáwọn èèyàn tó sì jẹ́ wípé ìdíwé bá ṣe ń ṣe recitation kọ́ra àwọn kò dàbí lọ títí ṣé ẹ̀ tí lè mọ̀ sọ̀sọ̀ láàlú ìmọ̀ọ́mù bẹ́ẹ̀. alhamdulilayi wọn ní tí ìmáàmù bá wà lágbègbè kan kọ́ wá jẹ́ pé àjọṣepọ̀ èèyàn pẹ̀lú irú ìmáàmù bẹ́ẹ̀ ni àjọṣepọ̀ bàbá sọ̀mọ̀ hmm. ìyẹn á mọ̀ pé bàbá èèyàn ti ń ṣe ìmáàmù yẹn wọn ò mọ alukurani kí dáadáa àwọn sì ni wọ́n wá ń po aṣíwájú fáwọn èèyàn nínú sọ̀lá hmm. ṣé èèyàn sì lè máa ṣe sọ̀lá tó lẹ́yìn bàbá rẹ̀ yẹn yóò dáa púpọ̀ kọjá pé èèyàn ń bá bàbá sọ nínú ilé gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn èèyàn pé ká mọ alukur'ani kí dáadáa pàápàá suratul fatiha kó tó di pa ṣe ìmáàmù fáwọn èèyàn nínú ìjọsìn hmm. tí ó bá sì ṣe é ṣe kémi ó bo bàbá mi láṣìírí inú ilé kémi pẹ̀lú wọn kájọ máa kà lákàtúnkà kí n tún bá wọn ra àwọn késẹ́tì àwọn olùmọ̀ alukur'ani kí dáadáa wá lọ́nà tí wọ́n tún fi máa bá mi kọ́ bàbá mi lákọ̀tún kọ́ tí kí wọ́n máa yí padà sí dáadáa hmm. yóò dáa púpọ̀ tí bàbá bá tí wọ́n ń yí padà bẹ́ẹ̀ kí ló fẹ́ mú mi mọ́tò lẹ́yìn o hmm. kò sí nǹkan tó fẹ́ mú mi mọ́tò lẹ́yìn o hmm. wọ́n tún wá fura kò gbọ́dọ̀ jẹ́wọ́ lọ́dẹ gbogbo aráàlú sí bàbá rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́wọ́ lọ́dẹ gbogbo ará sí bàbá rẹ̀ gbogbo ara agboolé sí bàbá rẹ̀ torí ìmáàmù yẹn bàbá rẹ̀ ń lè jẹ́ lè máàmù lò ó lè jẹ́ tàdúgbò ó lè jẹ́ tagboolé nígbà tí ìwọ ọjọ́ máa rẹ̀ bá ti dẹ gbogbo wọn sí i àti pé àwọn ó lé bàbá rẹ̀ kúrò nídìí ṣíṣe lè máa mú yọ rọrùn tọrọ gírí ti lanu nù mm. kálàǹgbọ wọbẹ ní rọrùn ló kù. so kò sí tó burú ó lè tó lẹ́yìn bàbá rẹ̀ láti ṣe sọ́láàtì pẹ̀lú pé bàbá ti ń kọ́ àti máa ké dáadáa. Mm. àmọ́ fáti àwọn òjò dáadáa ìwọ wa máa tún sọ́láàtì rẹ̀ ṣe tó bá padà délé. Mm. ẹ lọ́run. Àríkùn Sálàmù Rọ́ṣmàtíláhì Bọ̀rọ̀kà tí orúkọ ìgbẹ́ tó dé. Ọmọ ọba ló fún olókùnrin àtọ́kùn lórí ìṣúmọ̀. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé bí orílẹ̀-èdè wa ti rí pé ó ti pọ́n fún ìgbà ìjẹkùjẹ. Ìyẹn wá ń gbìyànjú bùkátà láti wáṣẹ́. Ọkọ̀ wù wọ́n mu. Bàtà wá dé ìgbọ̀nà kan, ọwọ́ adé jẹ́ kí n sì ìfọ̀rọ̀wánilẹ́nuwò pé ayé ẹ̀yẹ́ta fẹ́ gbẹ̀yìn tá a fẹ́ gbà. Ẹni tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò wá wọ́n ní pẹ̀tẹ́ pé tọ́ba fẹ́ kí orílẹ̀-èdè wọn ló kó dédé tòótọ́. Bọ́ọ̀n lè yí kẹ́nẹ́ ó ṣe gágá ó ṣe gágá tó bá fẹ́ kí ó ṣeé ṣe ìyàwó ní ìsìlámù ọkọ̀ sí. irú nǹkan wo ni ó ṣe. gẹ́gẹ́ bí àpẹẹrẹ bọ́yọ̀ wọ́n ní iye kan tó bá yàtọ̀ sáyé kan kó lè rí sẹ́yìn gbà. ó ti yé. ó ti yé. alhamdulillah àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ aná máa ń béèrè àmọ́ pípọ̀ tọ̀ lábẹ́ òfin ọlọ́run hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń wo àwùjọ tá a bára wa àti ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ iná ìná fi máa wò pé ṣé islam ọ̀mọ́nà àbáyọ kan wa àbí ká tiẹ̀ máa jókòó lé bàbá wa ká kú láì ríṣẹ́. so àkọ́kọ́ ni pé a rọ gbogbo ẹni tó bá wà lẹ́nu iṣẹ́ ìjọba hmm, kí wọ́n bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa hmm. ẹ̀yin lẹ́ ń bẹ́ ń bẹ̀ lónìí ẹni sí ń bẹ̀ lọ́la ẹ rántí pé ẹnìkan lọ́wọ́ à ń bẹ̀ lánàá so bẹ́ẹ̀ bá sì ìtàn para rẹ̀ kìí ṣe dandan káwọn èèyàn pa wàhálà ìtàn para rẹ̀ so ẹ jẹ́ ká fi bẹ̀rù ọlọ́run ká fi lo gbogbo àyè tá a bá wà mm. èló ni wọ́n lè fún ẹ gan lábẹ̀tẹ́lẹ̀ abẹ́gùnjẹ tó ń nànáná tí ò ní tán mm. lẹ́yìn náà tí wọ́n bá wà nípò tó ti yẹ kó máa dẹ́rìn pẹ̀kẹ́ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lọ ń dẹ́kun pa wọ́n kò sí tàbí ṣùgbọ́n pé ẹni tó bá ṣàbòsí sí tó bá ṣépè fún ọ yóò mọ̀ ọ́ òfin ọlọ́run ọba nìyẹn mm. torí ẹja fìbẹ̀rù ọlọ́run ọba sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wà ní ìsìn ọkọ̀wé tán wọ́n sì níwèé tọ́ka yẹn specialization rẹ̀ yẹn ó rí à gbogbo èèyàn ní wà hmm. wọ́n ń wá lọ́pọ̀lọpọ̀ àyè páwọn fẹ́ gbarú ẹni tó bá nírú rẹ̀ ṣiṣẹ́ wọ́n wá rí ọ wọ́n sì fọ̀rọ̀ wọ́ lẹ́nu wò wọ́n rí pé o pegedé lóòótọ́ àmọ́ wọ́n sọ pé kọ́ lọ mú ìdajì mílíọ̀n wá láìláì lọ kan ní sunkún sí mi lọ́rùn bá ń pè é ìdajì mílíọ̀n wọn ni káwọn mú wa torí kọ́ mo lè rí sẹ́ mo ní ìdajì mílíọ̀n ah. ó ní wàhálà ìdajì mílíọ̀n. mọ́mọ́ yẹn wá sọ pé tó bá rí sẹ́ nàìjíríà làwọn ò tó tẹ̀lé ìdajì mílíọ̀n jọ. yàtọ̀ sówó tó tó fi tọ̀. yàtọ̀ sówó tó fi tọ̀ ẹlòmíì gan tọmọ ọmọ jáde nílé ìwé gbèsè ń bẹ lọ́rùn ẹ̀. ẹ dákun ẹja bẹ̀rù hmm. bẹ̀rù ọ̀lọ́ má wàá fi ìyà jẹ àwọn ọmọ ọlọ́mọ nítorí pé ẹni tọ́lọ́run bá kọ nǹkan mọ́ yóò rí náà ni hmm. ah, tọ́lọ́run bá kọ pọ́ mọ́ wọn padà rí sẹ́wọ̀n tó ń ta ìfún ọlẹ́gùn jẹun hmm. ṣé ọmọ pé tọ́lọ́run bá padà gbéga jù ọ lọ tí ẹ bọ́ ọ lẹ́nu sẹ́wọ̀n torí ẹ ẹja fi bẹ̀rù ọlọ́run sí hmm. ẹ á lè sọ lábẹ́ òfin ọlọ́run pé kò fún yàn lówó bá nítorí pé àwọn ọ̀wà fún máa bẹ̀sìn sí ọlọ́run máa Hmm. tí òfin ní rí kàṣe sí yàn ọlọ́mọ báyàn rọ òkúròrò hmm. tí òfin ní rí ọwọ́ èlé kan nà sí ọ̀rọ̀ èèyàn wàláì òun kàn máa wò pé kí ló ń darí òun lónìí so ẹbẹ lọ ọlọ́mọ bẹ lẹ́dàá ó sì gbàdúrà o hmm. ẹ ṣáàjà jẹ́kọ́jẹ́ pé ní táwa náà kọ́ àmọ́ dáadáa ìwé ẹ̀rí wa náà sì dùn wò káwá fìbẹ́ lọ nǹkan rọ̀ wá ọlọ́run sì máa gbàdúrà o. Allahumma àmín. ẹ lọ́wọ́ kọ yín o. Abdulhamid láti kò sí mi. láti. sọ ìbéèrè mi ni pé bóyá arákọ̀ ọkọ àtìyàwó wọn á jọ láìjọṣepọ̀ tó jẹ́nẹ́bà wà lára wọn tó bóyá oorun wá gbé wọn lọ títí tásìkò oorun fi tó bá wọn bẹ́ àbí wọ́n tiẹ̀ gbàgbé pé àbí èèyàn gbàgbé pé jẹ́nẹ́bà ń bẹ lára wọn tásìkò oorun fi tó kí ni ojú òní tẹ̀lé àbò ṣé yóò lọ kírun ni àbí yóò lọ wẹ jẹ́nẹ́bà yẹn kó tó lọ kírun tó bá ẹlẹ́kẹ̀kẹ̀ níbi ẹni pé tó bá jáde sí irú ẹni jẹ́ kò lè wẹ omi tútù pẹ̀pẹ́ bóyá kó jọ́ ẹ̀sẹ̀ dáná ìdìbò ní kò sí gáàsì ilẹ̀ tó lè pé yóò ṣe táyà mọ́mù ni àti ojú òní tẹ̀lé àfihàn òfin kò ṣe kí lọ́nà àbáyọ fún bẹ́ẹ̀ níbẹ̀. alhamdulilayi ọkùnrin àbóbìnrin tí jánábà bá ń bẹ lára rẹ̀ tó wá gbàgbé pé jánábà yìí ń bẹ lára òun tó tara bẹ́ẹ̀ atara àgbàgbé yìí tó lọ fi jánábà sí lọ nígbà tó bá rántí jánábà ti ń bẹ lára rẹ̀ yọ lọ wẹ̀ hmm. tó bá wẹ̀ yóò tún sọ láti yẹn sí irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí aṣíwájú wa Umar ibn Khattab radiyallahu anhu ó síwájú àwọn èèyàn ṣe àṣùbà lọ́jọ́ kan wọ́n wá gbéra ń lọ sí ibi títí ń dáko ní Jorf hmm. Jorf yẹn jẹ́ bí ẹ̀yìn ìlú ní Madina wọ́n ti wá rìn díẹ̀ sí inú Jorf yẹn ló wá rántí pé subhanallah ìjíǹjí tó ń jí sáyé lásùbà yìí ó ń jí pẹ̀lú jánábà ni hmm. òun ò sì rántí jánábà yìí tóun fi lọ́ọ́ fi jánábà síwájú àwọn èèyàn ṣe sọ̀lá. Umar wa wá ibì kan tó ṣe farasin kò sí ọwẹ́wẹ́ jánábà ń bẹ̀ ọ mm. wá tún àṣùbà rẹ̀ ó tún tún mú wá. Mm. eléyìí òkú bá sọ láti àwọn tó tò lẹ́yìn rẹ̀ nítorí pé kò máàmà síwájú wọn pẹ̀lú jánábà. Mm. tòun gbà tí lè máàmà ọba ti máàmà síwájú wa pẹ̀lú ẹ̀gbin pẹ̀lú àìlálùwàlà kò bá sọ láti tiwa jẹ́ onìkan ní ọkàn tún tiẹ̀ ṣe. àmọ́ tó bá pé ìmáàmù máa sí bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n gbogbo àná látúnṣọ láti tiwa náà sí. Hmm. èyí tí wọ́n wá sọ nísìn pé tó bá jẹ́ pé ìgbà tí ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ tí ó fẹ́ lọ wẹ̀ sí ó rí pé òun nílé wẹmi tútù hmm. kò sí ní nǹkan kan tó lè fi gbómi kaná tí ó yà hmm. ní tó lè lò láti fi gbómi kaná yóò lọ tíkọ́tíkọ́ ṣé kó gbómi kaná kó dúró dìgbà tí ó bá gbóná kó tó di pọ́wẹ̀ lọ sí lọ́ọ̀ni Hmm. àbí kókókó lọ fi tẹ̀yẹ́mùmù sí lọ́nà kọ́ wá padà wá wẹ̀ rárá o nígbà tó ti jẹ́ pé n tó lè fi gbómi kaná wà ó gbómi kaná nígbà tó gbóná tó bá fi gbà náà ló tò sí hmm. nítorí pé mi o sì ní tó lè fi somi bí o ti ṣe bọ́ ọ láàmú hmm. nígbà tó bá tó ṣe gbà náà ló wá sí lọ. hello. salaamaleykum wa rahmatulahi wa salaam wa rahmatulahi wa orúkọ mi abdulwasi láti Àbújá. láti Àbújá ìbéèrè yín. àti àwọn oníṣẹ́ ìgò alọ́ba kan ní orí àti. ìbéèrè tá a nímọ̀ ní pé ní mọ́ṣáláṣí àdúgbò wa ń bíbà yìí tó hmm. mọ́ṣáláṣí yẹn òun náà ní mọ́ṣáláṣí gbẹ́mọ́ṣáláṣí sínú tó wà ládùúgbò rẹ̀ so tí òjò bá ti wá kà ọ̀ra sí díẹ̀ báyìí so a máa gbọ́ ìrùn pọ̀ ní ìyẹn náà gbígbà ní ìṣá so wọ́n wá ń tó ní ìjẹta so ìwé òjò oṣù ẹ̀ oṣù rárá so bọ̀ tó kàn múra fífọ́n tó kàn fẹ́ máa fún mi ní wọ́n ti tẹ́ ẹ̀rùn sọ̀lẹ̀ so èmi náà jábàá àwọn kí omi lóde kan so bàbá wa kí n sọ mọ àlọ́ bá máa mú náà òjò yóò fi bẹ́ẹ̀ oṣù máa débi tó bọ́yá alẹ́ dẹ́rùn ní pàtó. ẹ sáfẹ́ ẹ fẹ́ òwe sọ́kàn balẹ̀ lé lórí. yes ṣe irú òun bá yẹn kò lè nìfẹ́ bá mo tó fẹ́ bá tèmi tó fẹ́ yín gbà náà máa gbà jẹ́ kí n béèrè lọ́wọ́ ti lóyún ìṣàlà kó máa béèrè kọ́ṣán yẹn kọ́ṣán ẹlẹ́kìndì náà kọ́ṣán ẹlẹ́kìndì náà ni kọ́ṣán ẹlẹ́kìndì náà ni pé tíyàn bá wà bóyá ẹni yẹn ó ti jẹ́ irun júùrì bóyá ìdìwọ́ kọ̀ọ̀kan ó gbé tó wọ́n wá ń kí wọn á sí lọ́wọ́ tó ó wá jọ wọn ó wá bá nìyàn júùrì yẹn ó wá má sí wà padà ṣé yóò tún kí áṣírí ní èdè mi question ẹlẹ́gbẹ̀rún náà yóò alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ̀ ṣe nípa pé tọ́jú bá ti sútà ìṣù àwọn èèyàn mọ́ṣáláṣí yín wọ́n máa ń pa magreb àti ṣáìpọ̀ kódà tó bá pé ọ̀hún ni wọ́n ní bá ń rọ̀ wọ́n lè ti torí rẹ̀ pa magreb àti ṣáìpọ̀ wọ́n hmm. dájú pé ẹni tó ti ti torí ẹ̀sùn òjò tọ́pa magreb àti ṣáìpọ̀ àbọ̀wọ̀n ni wọ́n ní bá dé hmm. wá wọ́n sí òjò ní rọ̀ so hmm. eléyìí kò dáa kò sì tọ̀nà hmm. lábẹ́ òfin ọlọ́run ẹran tí kò fi ọlọ́run dá lórí pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta dájúdájú sọláàt ọ̀ràn èèyàn tá a fàṣìkò sí lọ́jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo hmm. kò tọ́kọ̀tọ̀nà rárá pé ká ṣe sọláàt kásìkò tó tó ẹnì yòówù ọba máa máa ṣe sọláàt kásìkò sọláàt yẹn tó wọlé ọkàn gbára gbóná lásán ni o kò wọnú àkọọ́lẹ̀ pé o ṣe sọ láti yẹn hmm. a ó wàá dé lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmà pẹ̀lú páyé sọ láti yẹn yóò gbófò wọ́n bá wá bìyàn àyè àti sí kò sí má hmm. lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmà hmm. torí ẹja ní farabalẹ̀ pẹ̀lẹ́ sìn wa nítòfin ọlọ́run ọba tó sọ náà ni pé a lè ti torí òjò a lè pa sọ láti pọ̀ tí bá wá sọ pé òjò òfin ṣẹ̀rí àsọ pé alẹ́ fọ́fọ́ ìdá ọkùnrin kan sọ̀rọ̀ fún ilẹ̀ fọ́ọ̀dìl kàmìl. tí wọ́n bá fi lè wí pé lóǹkan tí wọ́n là á kí máa túmọ̀ sí pé eléyìí tó ga yẹn ni pé òjò tó ga hmm. òjò tó ṣe pé ọ̀rọ̀ wábi wọ̀ sí tó ẹ pé tí máa ń rọ̀ ọ̀dájú pé nìkan lè padà wá ṣe sọ̀láàtù ìṣà hmm. ìtumọ̀ rẹ̀ ni. tó òjò wá sú lásán àbọ̀ náà ni òjò ti ń rọ̀ àwọn àti wọn ń pa sọ láti pọ̀ àjẹpẹ́ hmm. magrebu lẹ ní lọ́jọ́ náà ẹ̀ ní ìṣà so ẹ padà ṣe sọ láti rà ìṣà lédè kúkúrú sọ láti rà ìṣà yín tọjọ́ yẹn jẹ gbèsè rẹ̀ hmm. ẹni láti ṣe tó bá ké bí àná ló bá ṣẹlẹ̀ ẹ rí i pé àṣùbà tòní lọ́tẹ̀lé ìṣà ìtàná àjẹpẹ́ ẹ ṣe ìṣà yẹn ẹ wàá tuntun àṣùbà ṣe so <laughs> nítorí pé gbogbo ẹ náà kò tí ì ju sọ láti méjì lọ hmm. ọlọ́run ràn yín lọ́wọ́. wọ́n ní téèyàn bá jẹ gbèsè sọ̀lá tó bọ̀họ̀ látàrí ìdíwọ́ tí ṣẹ̀rí àfaramọ́ bí oorun bí ìgbàgbé hmm. èèyàn wá bá wọn nígbà tí wọ́n ń ṣe sọ̀lá tó làásùrì lọ́wọ́ téèyàn lè darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn sọ̀lá tó bọ̀họ̀ kò sí tó burú bẹ̀ tẹ́ bá ti nídìíwọ́ hmm. ẹ dà níyàn bọ̀họ̀ nígbà tẹ́ bá parí rẹ̀ èèyàn á ṣẹ̀ṣẹ̀ tún ṣe kọ́mọ ẹ wá ṣẹ̀ṣẹ̀ ṣe sọ̀lá tó làásù. Hmm. hello. wa aleykum wa rahmatulah ẹ ayub láti gabon. ìbéèrè yín. àwọn ibi dókítà wọn pé ẹni tó hẹ́bi ilé tó fi tajà ń bẹ̀ nísìnyí ó ti wá kó ń bẹ̀ ó ti lọ́fẹ́ sí ibòmíì ìkẹyìn ló wá ibi tí pé tajà àkọ́kọ́ yẹn ó ti rí nǹkan mọ́lẹ̀ síbẹ̀ ìgbà tó wá kó lẹ́gùn jẹ́ nítorí aláwọ̀ àti àmọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ wá rí pé ibi tó ń ṣe yẹn ò dáa ibi àkọ́kọ́ yẹn báwo ni ó ṣe fà. elékejì ìbéèrè mi ẹni tí yóò jẹ gbèsè kí wọ́n ó ṣaláìsí pàtó a rí pé gbèsè tó jẹ yẹn nǹkan haramu ni gbèsè tó jẹ yẹn kí àwa fámìlì àfẹ gbèsè yẹn bí kí ni ẹni tó jẹ gbèsè jẹ gbèsè lé lórí tó jẹ nǹkan haram bí nǹkan wo. ó jẹ ó gbèsè ọtí ó jẹ gbèsè ọtí ó ti ẹ̀ dá ó ti yé ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹlẹ́yìn ó yálégbé hmm. ilé tí wọ́n yá gbé yẹn wọ́n sì ń tajà ń bẹ̀ náà hmm. ṣùgbọ́n ó rí nǹkan náà bẹ̀. <laughs> oògùn. ó rí oògùn mọ́ bẹ́ẹ̀. sẹ́wọ̀n pé gbogbo bíkíbi táwọn Yorùbá bá wà láyé bí oògùn bí oògùn náà <laughs> ẹ dákun afẹ́ tajà hmm. a tún ṣẹ̀ṣẹ̀ rí nǹkan mọ́lẹ̀. kí wọ́n lè máa ta. Ah, ọlọ́run ní kí á tà nínú èrò wọn ọlọ́run ní kó kú tà báyìí ọlọ́run ẹlẹ́dàá kó jẹ́ ká máa tà kó sì jẹ́ ká máa tà tà jèrè sọmọdé máa ti jẹ́ pé oògùn oògùn oògùn ah, ẹ̀rọ oògùn tẹ rí yẹn bákan méjì hmm. Hmm. òfin ẹ̀sìn Islam sọ pé oògùn wà ṣùgbọ́n ó lè ṣẹ ó lè má ṣẹ hmm. ṣíṣẹ etí ọ̀sẹ̀ náà kò lè dá ṣẹ ọlọ́run ni ó pè ọ́ sẹ́ hmm. yóò wá sẹ fẹ́ni tó sẹ fún kó lè bá tara rẹ̀ sórí ibu ni. la ilaha illallah. dákun tó rọ ọlọ́run ní gbàyàn hmm. ọlọ́run ní láyàn hmm. ọlọ́run ní pé ká ní ọlọ́run ní pé ká má ní wọ́n wá ní ọlọ́run ẹlẹ́dàá wa tàn málẹ̀ sí lọ́kàn alhamdulilah ó rí pé tó ń ṣe ọ̀dà kò wá mọ bí ó ṣe ṣe oògùn tó rì málẹ̀ sílẹ̀ àkọ́kọ́ ó sì ti filẹ̀ bó ló ṣe ṣe ó padà síbẹ̀ ni kó tiẹ̀ tó kó ń bẹ̀ ló ti wú oògùn yẹn kó mbẹ hmm. tó bá wá oògùn yẹn ọ wà bàjẹ́ kó hmm. lèyàn ṣe máa ń bó oògùn jẹ wàá túká hmm. ìgbà tó ń bá ń túká wàá máa ka ayatul kursi wàá máa ka kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin huwa allahu ahad pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run ọba ẹlẹ́dàá bá kọ̀ nǹkan kan mọ́ èèyàn yóò ní hmm. tọ́lọ́run bá sì sọ pé àní ni kò sí ní tó lè jẹ́ ká ní torí rẹ̀ já fìbẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ wa ẹlòmíì tẹ máa ń sóògùn kí n máa ta warawara yóò ṣe sí ṣọ́ọ̀pù rẹ̀ yóò tún wá fòru wá rí ìrìkúrì má ṣọ́ọ̀pù àwọn alámúlétì rẹ̀ wípé káwọn ọmọ ta. láàhìláhà ìlẹ́dà ẹ̀dá kùntùrọ̀ lẹ́yìn ṣe bẹ̀rù ọlọ́run Ah. ìdínú ẹ̀rí ẹlòmíì nísìnyí ìjà máa ń ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń tajà ń gbogbo hmm. wọ́n lè pe gbogbo ẹni tí bá ti ń bọ̀ o wọ́n lè kọ́kọ́ ṣe bí ẹni pé àwọn wo ṣọ́ọ̀pù náà ní abẹ́ ẹ̀ ní. nǹkan wọn kan fà ó ti ṣẹlẹ̀ ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin èyí <laughs> sọ pé ah, wo ò lè bá tiwa jẹ́ àwa náà wájà wá gbogbo tí ọba gba alájọ fún hmm. sọyìn tí màá sábà ṣẹlẹ̀ nù hmm. ẹjá fi hmm. bẹ̀rù Ọlọ́run ọba ṣe wọn lẹ́ni tó kú pẹ̀lú gbèsè lọ́rùn àwọn mọ̀lẹ́bí wa parapọ̀ páwọn ọba san gbèsè ń ṣùgbọ́n àbálọ àbábọ̀ ìwádìí fi hàn yí pé gbèsè tọ́jẹ́ tí ń tọ́jẹ́ haramu ni ẹni tó jẹ́ pé ọgbà wín ọgọ́rùn-ún páálí ọtí. so bóyá olóòní ṣiṣe wọn á gbà wín ọtí kátàn ọgọ́rùn so àwọn ọlọ́tí wá ń sin àwọn lówó lẹ́yìn ikú rẹ̀ hmm. ẹlẹ́kùn sá lè bá a san àì lè bá a san o hmm. lábẹ́ òfin ọlọ́run tí èso owó hmm. fún mùsùlùmí o tó bá yẹ pé ẹni tó kù ń ṣe mùsùlùmí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ọba san nítorí pé lọ́dọ̀ ẹni tí èso mùsùlùmí owó ni àmọ́ lọ́dọ̀ Islam kì í ṣowó torí ẹ mùsùlùmí ò gbọ́dọ̀ mùsùlùmí ò rọtí mùsùlùmí ò gbọ́dọ̀ fọtí sèèyàn lálejò ò gbọ́dọ̀ kó ní pọntí ò ràn wọ́n lọ́wọ́ lórí bọ́ tí ó ṣe jẹ́ mímu títà àti rírí hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. torí ẹ ẹ ní bá a san irú owó báwọn. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello, ló kọ yín o. aleykum salaam wa rahmatulah ó kàn yín bí ẹ ìbéèrè yín. ìbéèrè mi ẹ sí kábíyà bẹ́ẹ̀ kí orin ìsìn dẹ́mọ́sáàsì ẹ̀wọ̀n àbọ̀ àmà kékeré bẹ́ẹ̀ ni wọ́n kí lọ́jọ́ ọmọdún mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún wọ́n fi jẹ̀mọ́ lọ́wọ́ ọwọ́ ajá sí ìrẹ́lẹ̀ bẹ́ẹ̀ kí orin jẹ̀mọ́ tí wọ́n ṣe ó yẹ lè sọ pé ìjọba kí orin ni àtẹ̀lé ìrọ̀ kílẹ̀ lọ́tọ̀ yẹ́ mọ̀ dàbọ̀ mọ́ wọn. alhamdulilayi tó bá yẹ pé irú ọmọ tó síwájú wọn bá ti pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún hmm. ẹ̀ darapọ̀ mọ́ wọn nítorí pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún yẹn ti bàlágà Hmm. sọ́yìn ti bàlágà sọ láti náà ti ọ̀ràn yẹn fún ọ̀ràn yẹn ló ń ṣe ọ̀ràn yẹn lẹ́yìn náà fẹ́ ṣe ẹ̀ darapọ̀ mọ́ wọn. Hmm. hello. àtàwọn ìgbà ń ti lọ́wọ́ àtàtù. aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yẹn ti ń pè. àbúrò àbúrò lọ láti ìbàdàn. ìbéèrè yín. ó ṣẹlẹ̀ wípé mo lọ ṣe gá inú pápá hmm. so wọ́n jẹ́ ìfiyèsí pọ̀ǹbẹ tí wọ́n kúrò lórí àwọn gáàpọ̀ kan náà ọjẹ́ ní wọ́n ń bà lórí ìsìn ó wà ní agbègbè yẹn tí wọ́n ń bà lérí aṣọ tí mo wọ̀ hmm. so táàmù yẹn dẹ̀rẹ̀ táàmù irun wọ́n ò pé wọ́n á ń ṣiyèméjì èmi níyèméjì pé báwo ni màá ti ṣe táàmù yẹn pẹ̀lú ìsìn tó ti bà lérí gá tó bà lérí aṣọ yẹn béèrè mi jù báyìí lọ. tó bá jẹ́ pé àwọn ìsinsin yẹn bá pọ̀ hmm. ẹ máa lé wọn ẹ máa fọwọ́ lé wọn báyìí ẹ máa fọwọ́ lé wọn ẹ máa fọwọ́ lé wọn. Hmm. so inshallah tẹ bá ti kú mẹ ẹ lọ sàlù àlá tẹ bá tábà tẹ sàlù àlá ẹ lọ sí sọlẹ. Hmm. tó bá yẹ pé ìsìn ẹyọ kan ni àbí méjì àbí mẹ́ta tójú ká hmm. tá a sì ṣe àmì sí àwọn àyè ibi tí wọ́n bà sí lára aṣọ wa dandan ẹ fọ àwọn àyè wọn. torófin ṣẹ̀ríà sọ pé. إذا ضاق الأمر tẹ̀sà وإذا ìdá ضاق bọ́ọ̀k. nígbà tí nǹkan bá ti jẹ́ pé ó ti pọ̀ lápọ̀jù agbára ò lè ká ṣẹ̀rí àfààyè lẹ̀. ìyẹn nígbà tí sísìn yẹn pọ̀ tí wọ́n bóyan yàn màkà téèyàn lé wọn téèyàn lé wọn téèyàn lé wọn tẹ́ẹ̀ lè rí gbogbo wọn lé kò sí wàhálà. àmì ìsìn kẹ́sì méjì mẹ́ta gbogbo ibi tó bá bàṣẹ ẹ̀fọ́. eléyìí jẹ́ bó ṣe. Imam Shafi'i ló mú wa máa káàídà yẹn hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹjẹ ń pè. orúkọ mi ni abdulhamid abdulayi rafetí sanara ogunbọsọ. ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀kọ ìjẹ́ tí yẹn bá ti fàlàtì tán ṣé tẹ́sí ọ̀gbìn ládájú ni àbí fọ́kíkà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ tí ọmọ bí bàbá wa kọ lóun kọ mọ́lẹ̀ tí bàbá yẹn wá kú ìjọba yẹn ní ẹ̀tọ́ sí ogún bàbá yẹn. salaamaleykum àbẹ̀rẹ̀ tẹ̀sí talákọ̀ọ́kọ́ ẹni tá a bá parí sọ̀lẹ́ tá a fẹ́ ṣe tasbih ṣé ká ṣe tasbih ká lo tasbih. àbí tẹ̀sùbá. tẹ̀sùbá ṣó lọ́lọ́ lájú àbí ká lo àwọn ọmọ ká wa hmm. ká lo ọmọ ká wa òun lẹ̀sìn islam fi pa wá láṣẹ kì í pọ́ lọ́lá jù òun islam fi pa wá láṣẹ hmm. islam ò wá láṣẹ ká lo tẹ̀sùbá kódà nàbì sallallahu alaihi wasallam ti yé wa pé ọwọ́ ọ̀tún ni kẹ́ ẹ lò ọwọ́ yín tẹ̀ wá ń lò tẹ̀ ń fi ń kà ọ́n wọ́n jẹ́ ń tá a fún lọ́rọ̀ sọ tí ó jẹ́rìí gbè hmm. hmm. fún yín tó bá dijọ́ gbé ndàlù kìyàmù. fa innahunna mustantaqatun yawm al-qiyamah. bẹ́ẹ̀ ni máàmù Abu Dawud àtàwọn míì gbé jáde ọlọ́run mú wọn sọ̀rọ̀ wọ́n jẹ́rìí gbè fún yín tó bá dijọ́ gbé ndàlù kìyàmù. ẹ̀yin náà fi kọ́ra ẹ̀rí pọ̀rọ̀ ọ̀run tẹ́ máa ń sin lu ọmọ kàyín ẹ rí i pé ọkàn yín ọmọ tẹ̀lé ń tẹ̀sí hmm. kò ní kàn jẹ́ pé ẹ̀ ń kàn fa tẹ̀sùbá ń fa tẹ̀sùbá ọwọ́ yín ti gbá làdáni ẹ mọ̀ pé ẹ ti dúró hmm. ẹ tún máa ṣe ẹ bá tún gbá làdáni mi ẹ tún ló ti tó dúró hmm. ẹ bá tún gba títí tẹ gbá lè máa mú àjẹkù ti parí rárá rárá ẹ máa lu ọmọ kàyín ẹ rí i pọ́ kàyín yọ wá ń di tẹ̀sí ẹlẹ́ẹ̀kejì ìbéèrè tẹ́ ṣe nípa pé tí bàbá bá kọ́ ọmọ lọ́mọ sírú ọmọ bẹ́ẹ̀ yóò jogun rẹ̀ àbí òní jogun rẹ̀ àwa náà obìnrin léde ìgbà tí bàbá kọ ọmọ ńlọmọ sọmọ náà kọ bàbá ń bàbá. tó ìbéèrè mi. tó náà bá kọ́ ń bàbá bàbá àwọn gbọ́dọ̀ kú kọ́ máa bọ̀ <laughs> kọ́ wa pé erin ti wó kọ́lọ́bẹ̀ ọ̀yọ́ ọbẹ̀ o. àmọ́ tó bá pọ́ mọ́ lọ́dọ̀ bàbá nìkan ìwọ kọ́ ń bàbá rẹ ìwọ jogun rẹ̀. Mm. tó bá lọ jẹ́ pé ọmọ ló bá lọ kú bàbá àwọn ò Ah, ẹ dákun ẹ jẹ́ ká ronú dáadáa o hmm. àwọn òbí lóòótọ́ ẹ ṣe wàhálà púpọ̀ lórí ọmọ àìmọye ìpọ́njú lọ bá òbí hmm. lórí bọ́ọ̀mù òṣèjọ́mà hmm. wàláì tàlá òbí mi gan wọ́n bí ọmọ tí wọ́n bí ó kú wọ́n tún bí mi ó tún kú wọ́n tún bí mi ó tún kú kọ́lọ́hún tó pé kọ́kàn nu wọ́n yè so àwọn òbí yẹn kẹ́ wọ́n gẹ̀ẹ́ títí tọ́lọ́hún fi ní kó dàgbà so lódodo kìí ṣe gbogbo ìgbà náà lọ́mọ tẹ́ ṣe gbogbo wàhálà ńlẹ́ lórí ní ọmọ ṣe tí ọmọ dùn máa ń hmm. nítorí èèyàn ni gbogbo wa àwọn àṣìṣe ọmọ wáyé hmm. pàápàá jùlọ ọmọdé kí ni ọmọdé mọ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọmọ ṣe tẹ́ máa rí i pé ó ń ṣẹ̀sí ẹ̀ṣẹ̀ sùúrù ẹ̀fọ́ ọwọ́ ni gbogbo ń tọ́mọ bá wà wulẹ̀ kó ṣe ẹ máa pa àwọn olùmọ̀ àwọn ẹni tó jẹ́ onílàákàyè tí wọ́n ní tẹ bá ní ẹ fìdí bàbá tọmọ tó ń gbogbo gbà ẹ padà pẹ kọ́mọ lọ́mọ ẹ padà máa ṣépè fáwọn ọmọ tó yẹ kẹ́ ṣàdúrà fún so gbogbo wa ṣe lè wù kọ́mọ wa ṣe tó ẹ má pẹ́ kọ́ lọ́mọ mm. ẹ má pẹ́ kọ́ lọ́mọ nítorí pé tẹ bá lẹ kọ́mọ lọ́mọ aburú ńlá ní bẹ́ẹ̀ aburú ńlá ní bẹ́ẹ̀ bí bàbá rẹ bá wá ṣàṣìṣe tán bá láwọn kọ̀ wọ́ lọ́mọ má kọ̀ wọ́n bàbá o mm. bí màmá rẹ bá ṣàṣìṣe tán láwọn kọ̀ ọ́ lọ́mọ má kọ̀ ya rẹ̀ ń yà o ẹ mm. jẹ́ bó ṣe jẹ́ jazakumullahu khairan zero nine plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò náà nù ẹ ló kọ yín o. asalaamualeykum abdullahi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. abdullahi amidi náà ló padà wá láti títí o ìbéèrè kejì tí mo gbàgbé lẹ́ẹ̀kan ni pé obìnrin tó ń ṣe nǹkan nǹkan oṣù rẹ̀ lọ́wọ́. Hmm. ọjọ́ tó máa fi ṣe iyèméjì pé pé kí ni yóò tó wá ṣé ó lẹ́tọ̀ọ́ pé ọkọ rẹ̀ súnmọ́ níjọ́ yẹn àbí lẹ́tọ̀ọ́ tó bá lẹ́tọ̀ọ́ irú lẹ́yìn náà wẹ̀ nínú méjèèjì ni ṣé wẹ̀ ìwẹ̀ pé ó parí kò ní kò tí kò wá náà ni. o lè nígbà tó bá tó wá lápè nǹkan hmm. ẹ kọ̀pẹ́ sígbà yẹn ni nǹkan oṣù dé hmm. nígbà tó bá di pé nǹkan oṣù bá dá yóò wẹ̀wẹ̀ méjì papọ̀ ni hmm. yóò wẹ̀ ti jánábà yóò tún wẹ̀ ti hayop hmm. ṣùgbọ́n gbogbo ẹ̀ pẹ̀lú àníyàn méjì wẹ̀ ẹyọ kan pẹ̀lú àníyàn méjì ó ń fẹ́ wẹ̀wẹ̀ jánábà pẹ̀lú hayop eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. hello. ó kọ yín o. adédèjì yẹmi ló sọ̀rọ̀ látọ̀lú kókó ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. ẹ dákun tí àwọn ọkùnrin tábà lọ kírun ní masjid mm-hmm. àwọn obìnrin tábà wà ní ṣé dáhùn náà bá fẹ́ kí àṣùbà ṣé wọ́n máa ka súrà sókè ni àbí bò ni ọlọ́run ìjọba jẹ. ìbéèrè yìí àti dáhùn rẹ̀ dípẹ́dípẹ́. àwọn obìnrin náà zero nine zero five ó ti já. so tí obìnrin náà bá fẹ́ ṣe sọ̀lá kò sí yàtọ̀ láàrin rẹ̀ àtọkùnrin hmm. àfi tó bá yẹ pọkùnrin àjòjì bá ń bẹ níbi tó bá wà ní òdì ní gbòǹsókè níbi tá a ti máa gbòǹsókè àmọ́ nìkan lọ́wọ́ ànulẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àbọ̀n àtàwọn àtọkọ rẹ̀ yóò gbòǹsókè. ẹ hmm. lọ́kọ yín o kò ti já ẹ lọ́kọ yín o. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè. láti wọ́n ti sàmì sàmà tó dé ẹ̀sìn ọ̀sán. láti bo. ìbéèrè yín. ẹgbẹ́ tí ìyàwó sí ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀wà dáadáa àti pé ogójì ọjọ́ ní ẹ̀sìn tó mọ̀. ọ̀dà tí ẹ̀jẹ̀ bímọ tí ó bá dá lára obìnrin títí ogójì ọjọ́ bá fi kọjá ọ̀rọ̀ oríṣi méjì ló wà fáwọn olùmọ̀ mm. alákọ̀ọ́kọ́ sọ pé tógójì ọjọ́ bá ti lè pé gbogbo ẹ̀jẹ̀ tó bá lẹ́yìn rẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ ni mm. ọ̀rọ̀ oríṣi kejì sọ pé ọgọ́ta ọjọ́ ni. Mm tọgọtọ ọjọ́ bá pé ẹ̀jẹ̀ tó bá lẹ́yìn rẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ ni hmm. so ọ̀rọ̀ tó sọ pé ogójì ọjọ́ ń lágbára nítorí àwọn àdìsí kan wá lórí rẹ̀ látọ̀dọ̀ àwọn ìyá ńlá wa wípé ogójì ọjọ́ náà làwọn obìnrin máa ń dúró dà wọn kọjá rẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam so eléyìí ó múni má lè sọ pé kó dúró. Mm bó tilẹ̀ jẹ́ pé àwọn apá kan náà olùmọ̀ wa sọ pé kó dúró di ọgọ́ta ọjọ́ pàápàá jùlọ tẹ́jẹ̀ yẹn ò bá yí padà tó yẹ pé bẹ́jẹ̀ ti ṣe rí láti bẹ̀rẹ̀ náà ní tẹ̀síwájú títí ó fi pé ọgọ́ta lọ ọgọ́ta fi pé tọ́gọ́ta bá ti so ìgbà náà ní kọ́ wá wẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tó bá wá lẹ́yìn rẹ̀ káàkà kún rẹ̀ torí ẹ̀ arọ̀ yín Hmm. títí tí ó fi pé ọgọ́ta ọjọ́. hello ìyá ó ti já hello ọkọ yín o hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí orúkọ yín bẹ́ẹ̀ ti ń pè. rick ló ń sọ̀rọ̀ láti kù. ìbéèrè yín. akíwọn dọ́kítọ̀ àṣà. yẹ́sà aka aka ìwé kan yẹn tó dẹ̀ fi ń rinlẹ̀ fún àlùwẹ̀ yẹn pé àwọn tíra kan ti ṣíwájú kárí kùránì tó dé ṣé ń gbọ́ mi sà. náà hello. à ń gbọ́ yín à ń gbọ́ yín ẹjọ́ yá. náà ní pé àwọn ìwé kan ti wá bí àtàwòrán mazabu mhm. àti alukuran ló ti wá kí kùránì tó dé. Mhm. àmọ́ ìbéèrè tá a fẹ́ bèèrè ni pé nígbà tí ọlọ́run bá sọ pé inna nahnu nazzalna zikra wa inna lahu lahafizun. so nínú àyà yìí wọ́n fi ń jẹ́ kó rin wọ́n fi ń fún wa pé àwọn òwe tó ṣíwájú yẹn pé wọ́n ti fi ọwọ́ bọ̀ àyàfi kùránì nìkan lẹ́yìn tó dẹ̀ jẹ́ gbalẹ̀ nígbàgbọ́ táwọn òwe tó ṣíwájú yẹn ni pé ìjẹ́ ṣe àyà yìí náà ṣe ṣiṣẹ́ ní orí àwọn èyí tó ṣíwájú kí àlùkùránì tó dé ni. alhamdulilayi àkókò àyà tẹ kàn yẹn tó lọ sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun dájúdájú àwa la sọ alukur'ani kalẹ̀ àwa náà la sì sọ hmm. ọlọ́run tó búra lórí bẹ́ẹ̀ eléyìí ló fà ló fi jẹ́ pé alukur'an la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi ìbàjẹ́ ò lè wọnú alukur'an ìgbà wájú àbí gbẹ̀yìn hmm. bọ́lọ̀n ti ṣe sọ̀kalẹ̀ gẹ́lẹ́ níbẹ̀ títí dòní yóò sì máa bẹ títí tọ́lọ́wọ́n bọ ẹlẹ́dàá ó fi mú gbẹ̀ndà al-qiyamah tí ó ka alukur'an kò lẹ̀. so ṣẹlẹ́sẹ̀ ráhùn òwe tó síwájú ọ̀ràn yẹn ní ká gbà wọn gbọ́ o hmm. agbàgbọ́ kọ́ ló ń sọ tírà kan kalẹ̀ at-Tawrah hmm. ó sọ tírà kan bákan náà suhufu Ibrahim ṣùgbọ́n ìgbàgbọ́ tá a ní sáwọn tíra yìí a ní sí wọn ní odindi ni wípé hmm. ọlọ́run sọ àwọn tíra tí ń jẹ́ bẹ́ẹ̀ kalẹ̀ hmm. ó sì tara tíra yìí pé àwọn èèyàn lọ sídìí kí wọ́n máa jọ́sìn fún nìkan kí hmm. wọ́n máa fi nǹkan kan mí ìṣòro ogún nínú ìjọsìn so ṣùgbọ́n èyí tí wọ́n ń bẹ lọ́wọ́ àwọn èèyàn nínú àwọn tíra yẹn lónìí àwọn èyí tán ti tọwọ́ bọ̀ ni so torí pé àwọn tíra tó síwájú ọlọ́run sọ ń pa wọn pé bí mr min kitabillah a fún àwọn èèyàn sọ ni hmm. ìgbà tá a bá fún yàn ní nǹkan sọ kì í ṣe dandan kó rí sọ hmm. yàtọ̀ sí Al-Qur'ani ọlọ́run lèmi ni màá sọ hmm ìgbà tó jẹ́ pọ́nà náà ní sọ ló fi wà digbí pọ́nà ti ṣe sọ̀kalẹ̀ títí dòní hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. naam jazakumullahu khairan sheikh ọ̀pọ̀ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbára tẹ̀rẹ̀ ètò ìkọlọ́n kọ́ba fi sanwó lẹ́sùn lórí láyé ní àtìlọ́jọ́ agbóhùndẹ̀lẹ̀ kíyàmá ọ̀pọ̀ pàtàkì lọ́wọ́ sheikh dr oṣorodin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ lè medina center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ ọ̀pọ̀ pàtàkì lọ́wọ́ abu amina afa ismail àti mustapha afa mustapha jazakumullahu khairan tí wọ́n dìjọ́ kọ́ ọ́nìwá ọ̀làdùn níbi mi ọjọ́ mẹ́jọ ni jẹ́ kẹ́ pàdé títí ọjọ́ mẹ́jọ ta'ala ni mo ń kí wáyé pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. one zero one.